hello everyone welcome to Toyeen Talks ẹ jẹ́ ká enjoy until I see you in my next video stay safe stay blessed i love you all bye. ibẹ̀ ṣe gbó bí ilẹ̀ Galilee níbẹ̀ ṣe gbó èlò ni báńkà ń gbà ní nàìjíríà èlò wọn pátápátá lóṣù ẹgbàá one million lóṣù which is two hundred uh, uh, which is less than nísìnyí is less than one thousand pounds no mo ní less than one thousand nísìnyí is a, one million now is about four hundred and something pound per month èlò náà ń ACA healthcare assistant ní bíbáyìí ìmí ìmí tó bá ní kó ṣe owó ó sì ń gba three million yeah ní nǹkan tí pound san lé ní jù bẹ́ẹ̀ lọ tó bá ṣiṣẹ́ gidi ó sì ń gba three million wọ́n wá dé wọ́n wá máa bà lú òyìnbó jẹ́ fún yín wọ́n ní kò easy o i will advise you àwọn tó máa ní kò easy àwọn ló lówó lọ́wọ́ tó lè survive ìwọ tó ò lówó lọ́wọ́ jẹ́ kó easy fún ẹ jẹ́ kó easy fún ẹ ìwọ tó ò lówó lọ́wọ́ tó ò dẹ̀ mọ̀yàn jẹ́ kó easy fún ẹ kò sí báńkà tó ń kọ́lẹ̀ ti one million àsálárì ìrọ̀lẹ́ pa báwo ni ò ṣe ní sí jẹ́ kó easy fún ẹ má jẹ́ kéèyàn kọ́kọ́ tàn ẹ́ pé kò easy gbogbo ọ̀nà ẹ̀rẹ́ lomi atalé àṣẹ gbogbo ẹ̀ tọ́lọ̀ ń bá ṣe fún ẹ wípé o ṣú ọ̀bí tó ń lọ bóyá o bóyá o ṣú ọ̀ nǹkan tó fẹ́ ṣe wà láì kò sí nǹkan tó bàdé bẹ́ẹ̀ láti tà á kò sí nǹkan tó bàdé bẹ́ẹ̀ provided tó bá mọ nǹkan tó ń ṣe tó dẹ̀ ṣọ́ ibi tó ń lọ kò sí nǹkan tó bá dínú ẹ̀ tó bá dínú ẹ̀ láti tà torí wípé nǹkan tó tà lénìí tọ́lọ̀ ń bá gbàdúrà ẹ̀ wàá kọ́ ìyáláyà ẹ̀ nǹkan tó tà lénìí tọ́lọ̀ ń bá tó bá wá jókòó bí tọ́lọ̀ ń dẹ ẹ̀ sí bí tọ́lọ̀ ń tó ẹ̀ sí kó wá wò pé tó bá jẹ́ pé kinní yẹn ṣì wà ń bẹ̀ ò tà maintenance nǹkan ṣé o lè ṣé wàá wà níbí bàbá wàá wà nílùú ìbò wàá máa maintain ilé tó kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń gbé nǹkan ribiribi ṣe nílẹ̀ nàìjíríà yàtọ̀ sáwọn tó ń jowó ìjọba yàtọ̀ sáwọn tó ń jẹrú àwọn national cake oní fifteen twenty million yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ìlú òyìnbó náà wà tó bá ti jọmọ mẹ̀kúnnù tó mọ̀ pé ò lẹ́bi ò lára má jápa. jápa ẹni tó bá ti discourage ẹ sọ fún ẹ pé kò sí nǹkan kan nílùú òyìnbó tó dẹ̀ jẹ́ ìlú òyìnbó ló ń gbé lọ wá àfọ̀ṣẹ àkàràbá kó o fi gbé ṣépè tó jẹ́ pé ìlú òyìnbó ló ń gbé tó dẹ̀ ń discourage ẹ lọ wá àfọ̀ṣẹ kó fi gbé ṣépè má jápa lọ sí Libya o má jápa lọ sí àràbù o má dẹ̀ jápa with the mindset of corruption o. No tó o bá jápa gbogbo ìwàkíwà ìwà olè ìwà gàbàgebè ìwà ìwà ìwà irọ́ pípa o máa drop ẹ̀ ní e, international airport ní ìkẹjà ni o kò tó tó cross má lọ ṣe àgà má lọ jalè má lọ wà tí ò yẹ kó wù nítorí nílùú yìí wọ́n ń ṣe nǹkan tó ń jẹ́ crb wọ́n ń ṣe nǹkan tó ń jẹ́ crb ń bí criminal check tó jẹ́ wípé kò síbi iṣẹ́ tó fẹ́ wọ̀ wọ́n á kọ́kọ́ wo background ẹ̀ tán bá dẹ̀ tí sí arúgbó ẹ bá ti ní wàhálà nínú o ò lè ríṣẹ́ irú eléyìí sì tó ṣẹlẹ̀ yìí tó wà ńlẹ̀ yìí ká ní bíbá yìí ni ayé àwọn tó wà involved ti bàjẹ́ pátápátá wọn ò tún gbé nǹkan re ṣe mọ́ nínú ìlú yìí bó tí ó lè rí bẹ́ẹ̀ nílé tán bá ṣe investigation tán bá wọn nídìí ẹ̀ àfikún wọn lọ ní private business tiwọn wọn kò sí ẹni tó máa gbà wọ́n wọn ò lè ṣiṣẹ́ mọ́ nínú ìlú yìí kò sí ẹni tó máa gbà wọ́n so wọ́n ń ṣe criminal check nílùú yìí wọ́n ń ṣe wàá rí value fún owó ẹ̀ ìwọ gan ìbẹ̀rù ẹ DBS ìwọ gan ìbẹ̀rù ò ní jẹ́ kó o ṣe màgòmágó wọn ò ní lé ẹ kán tó mú ẹ tán bá ní kó o sá twenty níbì kan bó o bá sá thirty wọn ò ní lé ẹ̀ bills ló máa ba yí ẹ̀ jẹ́ ibi tí ò yẹ kó o park sí tó bá park síbẹ̀ wọn ò ní lé ẹ̀ wàá kọ̀ gba lẹ́tà ni bó o bá sọ pé o ṣe nǹkan tí ò yẹ kó o ṣe wọn ò ní lé ẹ̀ wàá kọ̀ gba lẹ́tà ni ìwọ́gò òdẹ ní ṣe torí o mọ̀ wípé wàá jẹ̀yà ẹ̀ tó o bá ṣe ìlú yẹn làwọn èèyàn máa wá máa sọ fún yín pé ilé làbọ̀ sí mi oko ìlú yẹn làwọn èèyàn máa máa sọ fún yín pé kò yí sí o ẹ̀yin tẹ́ ẹ wà ń bẹ̀ ẹ̀ mọ̀ nǹkan tẹ́ ẹ̀yin tẹ́ ẹ wà ń nàìjẹ́ kiri kan kò ẹni tó bá ti sọ bẹ́ẹ̀ fún ẹ gbé ṣépè tó dẹ̀ wà lábroad ní tó bá mọ̀ pé kò yí sí kó máa bọ̀ nílé gbé ṣépè ẹni tó bá sọ bẹ́ẹ̀ fún ẹ gbé ṣépè èmi dúpẹ́ lọ́wọ́ ìlú yìí o mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ king mo dúpẹ́ lọ́wọ́ even queen gan tó ti wàlà torí lára àwọn tó lọ́n ń ṣàánú fún nínú ìlú yìí lára wọn ni mo jẹ́ tomi ilé ever fẹnu mi sọ fún yàn pé kò easy pé pé kò easy o má dáhùn o ní tí mo lè sọ fún ẹ ni wípé kò ṣe pé tó bá ti jẹ́ ọ̀lẹ o ò lè gbélú yìí tó bá jẹ́ olè tó jẹ́ onímọ̀nàfìkì tó jẹ́ oníkàámú nǹkan mọ́kan o ò lè gbélú yìí bẹ́ẹ̀ tó bá jẹ́ ọ̀lẹ tó mọṣẹ́ ṣe tó dẹ̀ kí n kọjá àyè ẹ̀ tó bá jẹ́ onípatí onípatí ọlọ́rẹ̀ẹ́ ká máa kó patí kiri ká máa lọ ká máa lọ club ká fẹ́ show pé mo wà ní abroad o lè má lè survive tó bá kọ́kọ́ dé tó bá kọ́kọ́ dé o lè má lè survive pàápàá tó bá kọ́ ọmọ dání tó jẹ́ni tó ní boyfriend tó ń ṣe kinní kan o lè má lè rí ọmọ tọ́ tó bá kọ́kọ́ dé àwọn ọmọ ẹ lè pàpà ya pàpà lugi káwọn ọmọ ẹ di street children bẹ́ẹ̀ tó bá wà focus tó mọ nǹkan tó ń ṣe tó mọ̀ wípé in tí mo wá yìí o mo fẹ́ wá mo fẹ́ wá mo fẹ́ ṣe rere mo dẹ̀ fẹ́ kérò oko délé tó gbájúmọ̀ nǹkan tó bá wá tó dẹ̀ pa ẹnu ẹ mọ́ tó pa ẹnu ẹ mọ́ tí kò sí ẹni tó mọ status ẹ tí kò sí tó mọ bó ṣe jẹ́ wàá survive nílùú ìwà dẹ̀ lu àlùyọ wàá lu àlùyọ béèyàn kan bá wá sọ fún ẹ wípé pàápàá àwọn tó ń gbé nílùú òyìnbó tán bá fẹnu wọn sọ fún ẹ pé kò easy o ah kíní kan ṣépè fún ni kó máa bọ̀ nílé so èmi ò ní sọ fún ẹ pé kò easy màá sọ fún ẹ pé gbogbo ọ̀nà tó bá lè ṣe tọ́lọ́n bá jẹ́ kó o tayọ kó o lọ tó o dẹ̀ pa ẹnu ẹ mọ́ tó o dẹ̀ wà focused tó o dẹ̀ gbàdúrà tí pé pé tó bá fẹ́ tẹ̀ wá ṣe tó lóòótọ́ gan tọ́lọ́run aláwore kò ẹ́ tó o bọ́ sọ́wọ́ four one nine kó o ti ṣàṣàrẹ pé ìwọ gan ò gbáyàn rí ìwọ gan ò mú yàn sunkún rí ọlọ́run á ṣàánú ẹ̀ wàá délẹ̀ lérí tó bá ní àgbàlagbà pé àwọn àgbàlagbà tó ń lọ lẹ́sìn wọ́n máa ń sá lọ lé nítorí òtútù ni tó tútù bá tún ti tán wọ́n á padà wá mo ní ẹ̀gbọ́n kan mo ní ẹ̀gbọ́n kan ọkọ ẹ̀ ti rìtáyà ibí yìí ló ti wá ń gba medical kí ló dé tí wọ́n jókòó sẹ́kọ̀ọ́ kí ló dé tí wọ́n àwọn big man tiẹ̀ ni wọ́n làbújá ibí yìí náà ti ń gba medical ibí yìí lọkọ wọn ti ń ṣe medical so ìwà wa sọ pé o wà ń bí tó wà nídìí òro níbi táwọn olówó ibí ìdẹ̀kẹ̀rẹ́ NHS tí olówó máa lọ gba tó máa lọ gba medical òun náà ni olòṣì ẹni tí ò lówó lọ́wọ́ máa wọ̀ the same treatment wọ́n máa fún olówó òun náà máa fún ẹni tí ò lówó tí n bá ṣe <coughs> nísìn tán bá pe ambulance wọ́n ṣe máa wá gbé olówó lé náà ṣe máa wá gbé tálíkà tí ò nílé mo ní ajá ajá ambulance ló ń gbé ajá nílé vet eh, doctor wọ́n lọ fi ambulance gbé ajá nílé ajá débi pé níbí báyìí wọn ò ní ṣe mọ̀ pé yìí fún ajá tí yín nígbẹ̀jẹ̀ ibi wọn máa ń wọ ṣọ́ọ̀pù lọ ra oúnjẹ ajá ni ibi báyìí ṣe mọ̀ pé ẹ̀yin lè ti ajá yín mọ́nu cage ibi yìí dandan ni àwọn kan fi ń ṣe iṣẹ́ ṣe tó jẹ́ pé wọ́n máa ń rin ajá wọ́n á lọ kó ajá ní oríṣiríṣi ilé wọ́n á kó wọn pọ̀ wọ́n á fi wọ́n á rìn wọn lọ ó ń láti mú ajá ẹ̀rìn lójoojúmọ́ níbí báyìí àwọn kan fi ń ṣiṣẹ́ ṣe rinjárinjá ni wọ́n wọ́n máa ń mú ajá rìn tó yẹ pé nǹkan tó fi ń ṣe iṣẹ́ tó fi ń gbà tó ní láísẹ̀nsì lórí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yóò ní passport ajá ní passport nílùú yìí àwọn kan kó tiẹ̀ jẹ́ pé o wá wá o wá lọ fún trade wọ́n ń train wọn o o wá lọ fún training rinjárinjá pé o kò fẹ́ lọ máa kó ajá kó máa mú rìn ni ṣó ò ní jẹun wọ́n rìn ajá ń bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹrí tó ń kó tó àwọn tẹ́ ẹ rí ṣẹ̀rí three hours with your dogs daily àwọn ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ẹ rí tó ń kó tó ń kọ́lé gọbọi gọbọi wọ́n máa ń tiẹ̀ àwọn èèyàn lọ sí park ni ẹlòmíì ń gba ẹlòmíì ń gba fifteen pound per hour ẹṣí fifteen pound per hour fifteen pound per hour o o dẹ ẹlòmíì o ó kéré ju ẹlòmíì ṣe eleven hours lójoojúmọ́ times fifteen times thirty ó kéré jù wàá ṣe thirty seven point seven ní lọ́sẹ̀ thirty seven point seven times four kẹwàá two hour times ẹ̀ times fifteen ẹlòmíì irú àwa ń sìn àwa over èmi ò gba fifteen ẹ mọ̀ pé nọ́ọ̀sì lèmi nọ́ọ̀sì ò gba fifteen pound nọ́ọ̀sì ń gbà jù yẹn lọ per hour kò wá times ẹ̀ wá san tax lóòótọ́ pẹ̀lú ẹ̀nà ẹ̀sùn yẹn á sì jáde ẹ̀sùn yẹn á jáde bọ́n ṣe ń sọ bill nínú òfin nínú ọ̀la ọmọ pàǹdọ̀rọ̀ dàgbà stress tó máa go through nínú ìlú yìí tó jẹ́ wípé o ò ṣàṣemáṣe tó dẹ̀ wà focus tó ń ṣe oní patí tó ń ṣe oníkọ̀rẹ́kọ̀rẹ́ tó mọ̀ wọ́n ara ẹ̀ tó o kì í ṣe oníkọkùnrin kọkùnrin tó o kì í ṣe oní pé i want to belong ah mo fẹ́ káwọn èèyàn rí i pé mo wà labroad tó o kì í ṣe honestly ẹ wà á máa dúpẹ́ lọ́wọ́ orí ẹ pé o jáde ni ẹ gbàgbé ẹ tó o bá ti wà ní kíláàsì kan ibi báyìí ni wọn ti ní kíláàsì kò sí kíláàsì ń bí the same baked beans tí king máa jẹ ni máa jẹ wọn ò dẹ̀ ní sọ pé torí king ń ra nǹkan ní ibì kan mi ò lè wọbẹ̀ NHS the same treatment tó máa fún ẹ o ò tiẹ̀ lè ṣe mọ̀nàmọ́ná torí the next person to you o tó bá misbehave as a nurse the next person àbí ẹni tó ń look after èèyàn ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ́ fẹjọ́ sùn ẹ̀ kó blow whistle when it comes to pé wọ́n look after èèyàn kò sí ẹni tó ń ṣọ̀rọ̀ ẹ̀ ń bẹ̀ ìyẹn làwọn wọn á máa sọ fún yín wípé ah, kò easy o. Oh, àwa tá a wà ń bẹ́ẹ̀ à ń rọ́jú ni ẹ má rọ́jú ẹ kẹ́rù yín kẹ́ ẹ lọ síbi tẹ́ ẹ ti wá ẹ yé discourage àwọn èèyàn lára àwọn tọ́lọ́ ń ṣàánú fún nílùú ẹni mo wà so mi ò lè discourage ẹni tó bá fẹ́ wá tó dẹ̀ mọ nǹkan tó ṣe yes love good morning mi lè discourage ẹni tó bá fẹ́ wá tó dẹ̀ mọ nǹkan tó ń ṣe tó bá fẹ́ wá tó mọ nǹkan tó ń ṣe tó mọ nǹkan tó ń ṣe tó ò kí ń ṣe onípatí tó kì í ṣe aláṣọ ẹbí tó kì í ṣe eh, aláṣọ ẹbí kárí mi eh, oní club oní wíìgì ọ̀ràn oní oní cream oní kinní kan tó mọ nǹkan tó ń ṣe wàláì tó tí ò wà ní wrong place at the wrong time tó bá caution rẹ kò sí bó ṣe fẹ́ wà ní wrong place at the wrong time ọlọ́run ọba ọlọ́run ọba wàá lò àlùyọ má jẹ́ kéèyàn kankan tàn ẹ́ tí n bá fẹ́ fún ẹ ní hundred thousand naira ń sìn bóyá bíi forty pound sọ fún mi báwo ló ṣe ní mí lára láti fún ẹ ní forty pound mi àwọn change kan ti ẹ̀wà tí mo máa ń ní lónìí báwo ló ṣe ní mí lára láti fún ẹ ní forty pound this is hundred thousand naira báwo ló ṣe ní mí lára láti fún ẹ ní forty pound even eighty pound tó jẹ́ two hundred thousand naira báwo ló ṣe ní mí lára so wọn á wá máa fún yín nìyẹn wọn á máa sọ wípé ó yá jókòó síbi tó wà ẹ mọ nǹkan tọ́lọ́run ṣe fún yín ẹ̀yin tẹ́ ń gbélé nínú òtútù burúkú yìí ẹ má tọrọ owó lọ́wọ́ wọn ni ẹ sọ fún wọn pé kí wọ́n help yín káwọn náà kẹ́ ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa tẹ́ ẹ bá ti níṣẹ́ lọ́wọ́ tẹ́ ẹ ti belong sí certain class ẹ ní kí wọ́n help yín pé ẹ̀yin náà fẹ́ wá ṣiṣẹ́. good morning my sister ẹ ní kí help yín pé ẹ̀yin náà fẹ́ wá ṣiṣẹ́ ẹni kọ́ yé fún because àwọn tẹ́ ẹ̀ ń worship ẹ ah, ah, àwọn ọpẹ́lọpẹ́ ẹni ẹ̀yin náà fẹ́ wá ṣiṣẹ́ torí ẹ̀rí ń sìn pé gbogbo àwọn tó ṣiṣẹ́ ṣe ẹ wo ṣe ń ṣe àgbàlagbà tí yẹn ń ṣe skit tágbàlagbà ń ṣubú irú àgbàlagbà ò tẹ̀ ní gbé nínú irú ilé in the first place honestly ẹ wá nílé blàbọ̀ sí mi oko ilé dà ilé dà ẹ má jẹ́ kó wọ́n tàn yín o pàápàá ìwọ tó ṣì ní ẹ̀mí tó ṣì lágbára láṣì ti fi ṣiṣẹ́ má jẹ́ kó wọ́n tàn yín tó bá ní nǹkan tó lè lù ú gbàǹjo tó mọ̀ pé after some time o ò ní lówó maintain ẹ̀ kò lè fún ẹ ní second hand value ló ń gbàjọ kó wá fi ọmọ kékeré ara ṣiṣẹ́ kó lè farúgbó ara sinmi ibi mo ṣe wà yín sìn mímì ìkọ́lé mi ì ní kankan tí mò ń lé láyé ní tí mò ń lé ọlọ́run ti bá mi gbé dórí àwọn ọmọ ni very soon sí àwọn náà wọ́n máa di wọ́n máa ṣe tán school mi ì wá mi ì wá nǹkan èyí tí mo ní gan mo fẹ́ tà á ju pé kí n wọṣọ tó dáa kí n wọ bàtà tó dáa kí n lo ẹ̀ṣọ́ tó dáa sọ́rùn àwọn ọmọ gbogbo ilé tó bá lọ kọ́ nísìnyí gan ẹ ẹ lówó tẹ́ ẹ lè fi kọ́lé ìgbàlódé irú àwọn tó kọ́lé ìgbàlódé bọ̀bọ̀ tó kú lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ náà kó kọ́ntínú kó tẹ sáfẹ́fẹ́ rere bọ̀bọ̀ báǹkì yẹn àwọn tó kọ́lé ìgbàlódé nìyẹn ọ̀pọ̀lọpọ̀ yẹn ẹ̀ lówó kọ́lé ìgbàlódé tẹ́lẹ̀ ń kọ́ ilé tẹ wá ń kọ́ sílẹ̀ gan ọmọ ò lè jogún ẹ̀ àfi ẹ tẹ bá fẹ́ tẹ́ bá rí ọmọ ilé tó yẹ kẹ́ máa kọ́ ni ọmọ torí ilé tẹ̀ ń kọ́ sílẹ̀ kò lè jogún ẹ̀ reason ni pé ńgbà tó máa fi tó yẹn wọ́n ní olówó wọ́n ní eh, gbajúmọ̀ ìsìn ọ̀làjú ìsìn eh, kínní kan ọ̀làjú èṣí ọ̀làjú èṣí ọ̀dẹ̀ ni ní ìsìn ilé tẹ́lẹ̀ ń kọ́ àwọn ọmọ yẹn ò lè láìkẹ nígbà ó bá yá á ti di old pattern ẹ ẹ dẹ̀ rówó kọ́ ilé ìgbàlódé ẹ wo tẹ́ máa fi kọ́lé yẹn fi kọ́ ọmọ ẹ kọ́mọdé stage tẹ́ pé ọmọ á lè bá gbà mu ọmọ á mu ọmọ á lè kọ́ lè gbà lóde fúnra ẹ̀ mo ṣe wà yìí ah mi ò mi ò mi ò lẹ́nu o mi ò pòsò tẹ́ bá dẹ̀ ni mo lẹ́nu ẹjẹ́ ńlẹ́nu tó bá ní kéèyàn ní nǹkan àmúròdì tó bá ní kéèyàn ní nǹkan tó yẹ pé o lè gbé lọ sọ pé ẹ gbà ẹ fún mi lówó mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run irú àwọn nǹkan yẹn tí ẹ lè kọ kẹ́ ẹ wá gbé fọ́mọ pé wá mi ò kọ́lé o mi ò ralẹ̀ o ìbọ̀ṣọ́ orí nǹkan tí mo kọ́ yìí gbà lọ fi ṣe nǹkan tó wù ẹ́ ó tiẹ̀ lè ta kó fi tó fi kọ́lé ìgbàlódé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ kọ́lé ẹ̀ lówó kọ́lé ìgbàlódé bíi three bedroom flat kẹ́ ẹ rúùfù ẹ̀ ní ẹ ṣáà fẹ́ sùn bẹ̀ ò rówó kọ́lé ìgbàlódé e, ọ̀pọ̀lọpọ̀ ilé àwọn màmá tẹ́ rí gbogbo àwọn àgbàlagbà tẹ́ rí yẹn tí lé wọ́n ti old ẹ mọ ọdún tó ti kọ wọn ò rówó maintain ẹ̀ yàtọ̀ sí pé kó wà níbi tó jẹ́ wípé wọ́n máa tọ́jú ẹ̀ tó máa fi tó máa fi míì míì kẹyìn ni ẹrẹ́ ni tó wà pensionable nílùú ìtókù tó ń dáwó fún o ò lè wà lórí payroll ìjọba kó o máa gba sálárì kó ní pension kó wá ní pé o kú wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń dáwó fún ẹ ń ṣe go for me kò possible because wọ́n máa sanwó ẹ fún ẹ ìwọ tó dẹ̀ wà ní orí payroll ìjọba wàá ti ṣe life insurance wàá ṣe insurance fúnra ẹ yẹ pé irú àwọn nǹkan tó máa ń kọ sílẹ̀ fọmọ nìyẹn insurance yẹ pé to the tune of certain million tó yẹ pé tó bá ṣe hẹ̀ lénìí ó níye táwọn ọmọ ẹ máa gbà èmi ò ṣe mọ̀ pé bá ṣe ń ronú yàtọ̀tọ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ẹ́rọ́wó kọ́lé ìgbàlódé ẹ kọ́lé ìgbàlódé ẹ ọmọ yín kọ́ ọmọ yín débi pé kọ́ ọmọ yín bá gbà mu kó lè kọ́lé ìgbàlódé torí àwọn ilé tẹ́lẹ̀ ń kọ́ ìyá wọn ọmọ yìí ò ní láìkí ẹ̀ ẹ rówó kọ́lé tó máa ó dìpẹ́ bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ bá ṣe ó dìpẹ́ bẹ́ẹ̀ bá ṣe train àwọn ọmọ yín o torí nǹkan tèmi máa ń gbọ́ lẹ́nu àwọn ọmọ tèmi ah. hmm. àbí nǹkan tó tiẹ̀ ń ṣe fúnra wọn sìn nǹkan tó tèmi ń gbọ́ lẹ́nu wọn nǹkan táwọn ń ṣe nísìnyí nígbà tèmi wà ní èjì wọn tí mi tiẹ̀ tí súnmọ́ bẹ̀ rárá tí mi tiẹ̀ smẹ́ẹ̀lì ẹ̀ rárá ó jẹ́ kí n mọ̀ pé mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ̀kọ́ lè gbàlódé látara ọmọ ẹ̀kọ́ ilé ìgbàlódé lọ fi ara ẹ lọ fi struggle kó lọ fi jìyà mí ní kó fara ṣaṣẹ́wó o lọ kó o lọ fi kọ́ lè gbàlódé sára ọmọ ọ̀pọ̀lọpọ̀ yín ilé lẹ̀ ń sáré most people have money to travel but little information tó o bá wá fẹ́ travel mo ti ṣe rí tó bá mọ̀ pé o really travel ó wà lọ́kàn ẹ̀ bẹ̀rẹ̀ látẹ̀ní yìí lọ ìwọ tó bá ní private business lọ register business ẹ̀ níjọ́ tí mo ti ń gba visa mo fọlọ́run bá ṣe lẹ́rìí mi ò gba letter of invitation rí torí letter of invitation a máa kó báyàn ọ̀pọ̀lọpọ̀ àwa tá a wà níbí tó ń send owó sí yín ẹlòmíì ò ní sọ fún yín pé òun ò níwèé ẹlòmíì ò ní sọ fún yín pé ó ní bóun ṣe ń ṣiṣẹ́ nǹkan kan kan kan ẹ ẹ̀ ní mọ̀ kò ń ṣe gbogbo èèyàn ló lè fún ẹ ní letter of invitation wọn ò dẹ̀ ní sọ tòótọ́ fún ẹ ẹlòmíì bá fún ẹ ní letter of invitation ó máa fa ìrìn àjò ẹ sẹ́yìn ó máa ba ayé ẹ jẹ ni torí letter of invitation yẹn ìwọ ò ní mọ bó ṣe jẹ́ o ò ní mọ bóyá ẹni tó yẹ pé criminal record ó ní criminal record bóyá ẹni tí DBS ẹ ò dáa bóyá ẹni tó yẹ pé kò tiẹ̀ yẹ kó fún ẹ ní letter of invitation ni To ba fún ẹ letter of invitation to gbé lọ sí embassy wọ́n lè sọ pé wọ́n bá ní ẹ fún ten years wọn ò ní fún ẹ wọ́n lè má sọ reason gan á fàrìn àjò ayé ẹ sẹ́yìn àwọn To ṣọ́ọ̀jù tó lè fún ẹ letter of invitation tẹ́ pé àwọn tó bá ń ṣiṣẹ́ ní healthcare àwọn nurse àwọn doctors wọn ò mind iyekíye tó bá ń gbà kódà wọn ò mind kọ́ máa ní kọ́bọ̀ nínú àkáǹtì wọn bẹ́ẹ̀ o wá nídìí letter of invitation tó o bá ti nǹkan tó o need tó wà very important ju letter of invitation lọ o ní kó build tó bá ní private business make sure pé private business yẹn ó wà registered make sure pé òun ṣe ó ní eh, tax clearance make sure wípé nínú private business yẹn òun san salary fún rárá ẹ tí ó dẹ̀ ní private business yẹn dẹ̀ ní salary account like o ní account fún your private business tó jẹ́ pé àwọn tó wà ń bẹ̀ ó ní bọ́tẹ̀ tó ṣe máa ń ṣe àwa yìí nígbà tí mo wà ń lé tí mo tẹ̀ máa ń lọ mo ti tọ́ South Africa fún yàn rí tó dẹ̀ lọ tó dé so mi ì lè ṣe gbogbo wàhálà yẹn sì bọ́ mo lè guide ẹ bó ṣe máa ṣe tó jẹ́ wípé wàá fúnra rẹ wàá monitor account ẹ. Eh wàá ṣe account wàá monitor account ẹ nǹkan tó kọ́kọ́ wà important ni wípé kò bá jẹ́ wípé ò ń ṣiṣẹ́ ní ilé bínúkonú tó ń ṣiṣẹ́ fúnyàn sọ fún èèyàn yẹn wípé kó lọ máa san sálárì fún ẹ kó dẹ̀ máa fún ẹ ní payslip má gba sálárì ọwọ́ láti èní lọ make sure pé ò gba sálárì wọ́n dẹ̀ ń fún ẹ ní payslip nítorí by that tó bá di time tó fẹ́ travel tó ẹni tó ń bá ṣiṣẹ́ bá ní understanding tó bá ti ń san iye kan fún ẹ ó lè ṣe payslip yẹn pé òun increase ẹ so make sure pé òun gba salary no matter ibi tó bá ti ń ṣiṣẹ́ make sure pé òun gba payslip make sure pé owó yẹn inú account náà sọ fún ẹ ó dẹ̀ ń wá láti inú account company tó ti ń ṣiṣẹ́ ó ń lọ sínú account ẹ pé as your wage de láti inú company tó ti ń ṣiṣẹ́ ló ti ń lọ sínú account ẹ gẹ́gẹ́ bí salary ó dẹ̀ indicate nínú bank statement ẹ pé wage ẹni ó dẹ̀ indicate nínú bank statement ó dẹ̀ ń gba payslip ẹ ó dẹ̀ ń keep ẹ anywhere tó bá ti ń ṣiṣẹ́ anywhere tó bá ti fẹ́ ṣiṣẹ́ make sure pé o gba contract letter pé wọ́n gbà ẹ́ síṣẹ́ báyìí make sure pé wọ́n fún ẹ ní contract letter tó bá wà ní probation make sure wípé o ṣe probation interview ó dẹ̀ gba lẹ́tà ẹ̀ pò ṣe ó bá ti kuro ni probation make sure pé ó gba lẹ́tà wípé you are now a full star ó ti kúrò ó ti ṣe probation interview ó dẹ̀ ti pass make sure pé keep ẹ̀ bó ṣe pàtàkì tó bá jẹ́ pé oníṣẹ́ àdáni make sure pé òun gba tax clearance make sure wípé òun ní iṣẹ́ àdáni ẹ̀yẹn òun ní account fún make sure pé owó ń wọlé owó ń jáde even kó jẹ́ pé invoice ló fi ń sanwó sínú àkáǹtì ẹ̀ kọ invoice yẹn make sure pé o kọ ipe o wà anybody tó bá máa sanwó fún ẹ as business person ní kó sọ láti inú àkáǹtì wọn sínú àkáǹtì ẹ kó máa indicate sínú ẹ ṣé orí tó bá máa wá ṣe dé stage yẹn kó ṣe gbogbo nǹkan lèèyàn ń san má ever gba letter of invitation lọ́wọ́ èèyàn kankan o lè ṣe reservation kó má san kọ́bọ̀ the worst that could happen ni kí wọ́n yọ a night owó a night kúrò nínú kan yọ owó a night kúrò nínú account ẹ pé o fi ṣe reservation kódà o lè lo card tí ò sówó ń kó fi ṣe reservation in tí wọ́n fẹ́ rí òun ni reservation confirmation ẹ̀ hotel reservation confirmation ẹ̀ náà fẹ́ rí to indicate ìjọ tó fẹ́ lọ tó indicate ìjọ tó fẹ́ bọ̀ o ò ní ìdówó púpọ̀ nínú àkáǹtì ẹ̀ tó bá ń bọ̀ fọlùdé owó tó máa ní tó yẹ kó wà nínú àkáǹtì tó máa calculate ni pé owó tó máa fi ra ticket owó tó máa mú dání àti little change láti tún kù nínú àkáǹtì ẹ̀gọ́ tó fẹ́ rí mo sọ fún ẹ̀yin o little change láti tún kù nínú àkáǹtì ẹ̀ wípé ah, tó bá dé ní pàjáwìrì o wàá sì rówó bá tó lè ná so gbogbo ẹ̀yin tẹ́ lọ mú owó gọbọi tẹ́ ń bọ̀ lọlídé tẹ́ mú owó gọbọi tẹ́ sí sínú àkáǹtì yín wọ́n lè má fún ẹ ní visa èmi ti gba visa pẹ̀lú eighty thousand naira nínú àkáǹtì mi rí after my reservation tí mo ṣe gbogbo nǹkan tó yẹ kí n ṣe tọ́dẹ̀ rí pé kinní kan mo ti ń travel tẹ́lẹ̀ if tó tó o bá wá sọ wípé o tún fẹ́ travel lọ sí irú ìhàyín àbí irú Amẹ́ríkà lọ lọ lọ lọ flower or virgin passport ẹ kò sí nǹkan tó ń jẹ́ disvirgin ẹ jẹ́ ká kọ ló torí language a lot of people don't understand nìyẹn má gbé virgin passport lọ sí embassy America àbí London try as much as possible bó jẹ́ Ghana bó jẹ́ South Africa try bó jẹ́ Ghana kọ́ ṣàtìrí pé o ti ní travelling experience you cannot o kò lè gbé pa àfi tó bá jẹ́ pé òun lọ sí school tó ti sanwó school tó ń invite ẹ bíyá fún seminar tẹ́ pé àwọn tó ń invite ẹ yẹn àwọn ni wọ́n máa send itinerary sí embassy another but ìwọ tó ń travel fún holiday wọ́n á máa wò pé o ò tí ì lọ sí Ghana o ò ní experience traveling experience why tó ṣe fẹ́ máa lọ sí London àbí America make sure wípé o ní traveling experience bó jẹ́ Ghana bó jẹ́ Ghana lọ lọ lọ passport ẹ lọ sí Ghana bó jẹ́ Senegal bó jẹ́ Mali lọ passport ẹ lọ sí Mali tó bá wá lọ síbẹ̀ lọ sáwọn àwọn tourist centers wọn ya picture ya picture bó jẹ́ wàtí family ẹ̀ ya picture láwọn tourist center àwọn àwọn tourist places tó visit ya picture jẹ́ káwọn picture yẹn wà lára nǹkan tó o máa send sí embassy tó bá fẹ́ gba visa yàn yín àbí Amẹ́ríkà àwọn nǹkan tó need nìyẹn o ò need o need letter from anybody torí lẹ́tà látọwọ́ èèyàn gan a tún máa kó báyàn ẹni tó fẹ́ send lẹ́tà sí ẹ kò ní fẹ́ jẹ́ kó mọ background òun pé crb òun or dbs òun ó mẹ́hẹ̀ kò ní sọ fún ẹ ìwádìí ẹ̀gbá lẹ́tà ọ̀dẹ̀ wàá gbé lọ sí embassy embassy á wò pé ah, so o ní connection pẹ̀lú ẹni tó ń pé criminal di méjì ni wọn ò ní fún ẹ ní visa yẹn láyéláyé wàá máa lọ báyìí wọ́n á máa refuse ẹ ni wàá máa lọ báyìí wọ́n máa máa refuse ẹ so tó bá fẹ́ gba visa o ò ní di reservation o ò ní ìdówó púpọ̀ ìwọ tó bá ń ṣiṣẹ́ ní company make sure pé o keep pay slip ẹ make sure pé o ní good uh, uh, uh, rapport àbí you know pẹ̀lú ẹni tó máa ń sign because nígbà míì wọ́n máa ní specimen signature tó máa ń tó ti wà used to fáwọn tó máa ń fún wọn ní letter from company bóyá o ṣiṣẹ́ ní first bank o ṣiṣẹ́ ní union bank wọ́n ní department tó máa ń sign tó máa fún ẹ ní letter introduction letter to embassy tó bá wá ń ṣiṣẹ́ níbì kan àwé ọlọ́run òótọ́ ni mo sọ fún ẹ tó o bá ro ìgbà tó wà ní kékeré láti jápa ronú pẹ̀lú bí ìlú yẹn ṣe ronú ìgbà tó bá dàgbà medical ronú pension nígbà tó bá dàgbà ní ìrọ́gbọ́n tí mi fi nígbà pension ní báwo mi ṣe nígbà nígbà tó yẹ pé from the source náà ti máa ń yọ iye tí máa fi kún pension fún àti iye túwọ̀ náà máa contribute from the source mo ṣiṣẹ́ ní company kan for over ten years pension mi mi ò rí dọ́là wọ́n tiẹ̀ yọ wọn ò tiẹ̀ rè mí tiẹ̀ ni kò lè ṣẹlẹ̀ nílùú yìí èèyàn ká wá jókòó wá sọ fún ẹ pé kàn máa easy ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ yẹn ẹ à ẹ máa ń gbádùn wọn mórí ẹ̀ wù ni wọn mórí ẹ̀ wù ni irọ́ ni wọn ò fẹ́ràn ẹ̀ wọn mórí ẹ̀ wù ni wọn ò fẹ́ràn ẹ̀ honestly. tó bá dẹ̀ fẹ́ travel as a first time traveller lọ sí London àbá America má choose pé time tí o ti rí pò tútù wà bíi time mm -mm. time summer because wọn wò pé o fẹ́ travel fẹ́ lọ holiday why o ò dẹ̀ tí ì lọ sí London rí o lọ sí America rí o mọ bó tútù yẹn ṣe rí o mọ bó ṣe máa react sí òtútù why tó ṣe ń choose time òtútù why tó ṣe ń choose time òtútù o dẹ̀ sọ pé o mọ̀yàn kankan ta ló fẹ́ look after ẹ nínú òtútù tó bá lọ ní problem ta ló fẹ́ look after ẹ gbogbo nǹkan tó máa ń rò nìyẹn o máa choose time tí weather yẹn da weather tó wà used to tó jẹ́ pé weather gbígbóná òun ló máa choose bóyá time summer so that ìwọ náà ń lọ fọ́lidé ni wàá dẹ̀ prove ẹ̀ wípé òun ṣiṣẹ́ nígbà yẹn tó bá níwèé ilẹ̀ tó bá níwèé property wàá fi sí gbogbo ẹ̀ náà máa dá padà fún ẹ wàá fi original sí pé láti prove pé mo ní nǹkan lẹ̀ kò sí nǹkan tí mo fẹ́ lọ tí mo fẹ́ mo ò lè fi gbogbo àwọn nǹkan yìí lẹ̀ níbí báyìí kí wàá lọ jókòó sí ìlú yín mo ní nǹkan lẹ̀ wàá fi ìwé ilẹ̀ sí wàá fi ìwé ilé sí wàá fi gbogbo àwọn properties sí wàá fi gbogbo nǹkan sí nígbà yẹn o nídi kíní original ló máa kó lọ wọ́n á dá padà fún ẹ tó bá wá lọ tó bá já Amẹ́ríkà tó bá ń bẹ ẹ báyìí ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ mú táyà ẹ̀ náà tẹ̀ ṣe wàá máa sọ̀rọ̀ bí ìgbà tá a bá ní ó kàn ń lọ fọ́lùdé ni ò sí big deal ọmọ mi nígbà tí mo mọ omi lọ tó lọ ṣe eh, American visa ní ọdún náà lọ́hùn ọlọ́hun atẹnu ọ̀nà náà ti ń sọ fún girl mi because boy mi ti wà mí atẹnu ọ̀nà náà ti ń sọ fún girl mi pé because I took her a day before her birthday atẹnu ọ̀nà náà ti ń wish happy birthday náà ti sọ pé go in and get your visa gbogbo interview tá a dúró fún torí gbogbo interview tó ṣe ó ní mo mú lọ mi ì rò pa lo three minutes ọlọ́run wọ́n kọ̀ ní wọ́n kọ̀ bèèrè lọ́wọ́ pé àwọn rí pé ó ti lọ sí South Africa o àwọn dẹ̀ rí pé ó ti lọ sí London ṣé ṣé ó mọ̀ pé Amẹ́ríkà jìnà o ṣé ó mọ̀ pé Amẹ́ríkà ó máa ó máa wà nínú plane for a longer kinní o pé ṣé ó mọ̀ o kó máa yóò pọ̀ jìnà o ó wá rẹ́rìn èmi náà wá rẹ́rìn àwọn wá ló look nice wọ́n ṣe sọ fún pé wọ́n ṣe gba passport ẹ̀ sílẹ̀ nìyẹn pé kí n lọ pick visa ẹ̀ up n tó béèrè lọ́wọ́ ẹ̀ nìyẹn pé ṣé mọ́mí ẹ ti sọ fún pé Amẹ́ríkà jìnà ọ̀pọ̀lọpọ̀ yín lè ní ẹni torí pé mo ti ń lọ tẹ́lẹ̀ ní kinní kan wọ́n ti deny mi rí ní London tí mo dẹ̀ ti ń lọ kí ló dẹ̀ ṣẹlẹ̀ reservation tí mo ṣe tó bá ti ṣe reservation tó bá ti ń ku two three days before your tó bá ti ṣe reservation ó máa máa pè wọ́n títí tó bá ti submit visa ẹ̀ tó ti sọ àmì tó bá ti submit passport ẹ ní UK tó dẹ̀ ti ṣe tó yẹ pé reservation ló lò ó máa máa pè wọ́n títí passport ẹ fi máa padà sọ́wọ́ ẹ ni torí wọ́n lè cancel ẹ̀ láàrin kó má mọ̀ tọ́n bá dẹ̀ ti sàáwò torí pọ́ ti cancel ẹ̀ reason yẹn láti má fún ẹ ní visa so ìjọ tó bá ti submit passport ẹ kó tó submit passport ẹ wàá ensure pé reservation ẹ ṣì wà intact kó tó submit confirmation yẹn tó bá ti wá submit again wàá tún máa ṣe follow up bóyá every week wàá máa pe hotel yẹn lẹ́ẹ̀kọ̀ọ̀kan to ensure láti quote reservation number to ensure pé reservation yẹn ṣì wà intact every week ló máa máa pè ó máa máa pè lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni wàá máa pè títí passport yẹn fi máa padà ni because nígbà míì wọ́n máa ń cancel reservation nígbà míì so every time ló máa máa lọ wàá máa lọ sínú kinní ẹ wàá máa pè otherwise wọ́n máa cancel ẹ̀ wọ́n ní fún ẹ ní visa the easiest way láti gba visa láti lò ní reservation téèyàn kan bá sọ pé i need a letter of oh need a letter látọwọ́ anybody letter gan máa ń kó bá yàn lẹ́tà máa ń kó bá yàn ẹni tó bá mọ̀ tó bá gba lẹ́tà lọ́wọ́ ẹ̀ ó lè wọ wà ó lè wọ wà ó lè má rí visa ìlú yẹn gbà mọ́ láyé wọn ò dẹ̀ ní sọ fún ẹ a kò sọ fún àwọn reasons kan fún ẹ wọn lè ní kíní kọkìnì kan wọn mọ̀ pé torí pé o mọ criminal ti di torí ẹni tó bá sọ wípé ó fún ẹ ní lẹ́tà wọ́n máa sáwò wọ́n á ṣe background check ẹ̀ wọ́n á ṣe crb check ẹ̀ wọ́n á make sure pé crb ẹ̀ clear ó clean wọ́n máa ṣàwò so ó better, kó má fún wọn ní course láti sa ẹnì kọ́kọ́ wò torí pé o ò mọ condition àti status crb onítàn irú èmi ń sìn tí n bá fúnyàn ní sí tí n bá fúnyàn ní lẹ́tà hundred percent ni reason ni wípé pin bá ní bad crb mi ì tiẹ̀ lè ṣiṣẹ́ níbi tí mo ti ń ṣiṣẹ́ láéláé tẹ́ni medical person àbí health person àbí ẹni ọlọ́pàá nǹkan kan bá fún ẹ ní reservation wọ́n bá fún ẹ ní lẹ́tà yours truly ni wọ́n bá sáwò bàbá ẹni torí kò lè ṣiṣẹ́ kò lè ṣiṣẹ́ níbi tó ti mo lè ṣiṣẹ́ níbi tí mo ti ń ṣiṣẹ́ tí crb mi ò bá da àmọ́ mi tiẹ̀ wá níṣòpò fúnyàn ní letter. torí mi ò trust anybody tó bá ń bọ̀ níbẹ̀ yẹn bóyá yàtọ̀ sí ìyá mi àtàbúrò mi but any other person mi trust ẹnì kankan so bẹ́ẹ̀ náà ni ìwọ gbọ́dọ̀ ẹni tó o bá ti mọ̀ níbí má trust wọn láti gba lẹ́tà lọ́wọ́ wọn but kéèyàn kan jókòó síbì kan kó jókòó sí ìlú òyìnbó kó máa send owó sí yín ní kó máa kọ́lé bọ́gìnì bọ́gìnì kó wọ́n máa sọ wípé kò easy o ah kò easy sọ fún wọn pé kò easy yẹn ìwọ náà fẹ́ wá wo bí òyìn ṣe easy kàn tiẹ̀ jẹ́ kí wọ́n ò ní láti máa fẹnu sọ fún ẹ pé kò easy ìwọ náà fẹ́ wá wo bí ò ṣe easy yeah dbs or crb kan tí mo mean nìyẹn sidas wọ́n pè ní dbs wọ́n dẹ̀ ń pè ní crb criminal record uh, kínní criminal record background also dbs wọ́n pè ní dbs wọ́n pè ní crb má jẹ́ kéèyàn kankan tàn ẹ́ pé kò easy bó tiẹ̀ jẹ́ nítorí ọjọ́ alẹ́ nítorí medical mo láwọn èèyàn níbí báyìí imagine àwọn èèyàn máa ní kidney problem nílé wọ́n á máa tọrọ owó fún wọn fún dialysis ibi ìbàyọ̀ ọ̀fẹ́ ni ọlọ́run má jẹ́ kéèyàn rí wàhálà níjọ́ tó bá ti ní kinní yẹn ò ṣiṣẹ́ mọ́ ti dọmọ ìjọba ìjọba ló máa máa tọ́jú ẹ̀ ọlọ́run má jẹ́ kéèyàn fa àìsàn gba nǹkan ìjọba ìjọba ló máa máa tọ́jú ẹ gbogbo èmi ní dialysis nǹkan kan yẹn ọrùn ìjọba ló wà tó bá ti níwèé àwọn ló bó tiẹ̀ jẹ́ nítorí ọjọ́ alẹ́ nítorí sickness gan ẹ máa sọ pé ẹ kọ́ má jà bó tiẹ̀ jẹ́ pé nítorí facilities ìjọba ló máa máa tọ́jú ẹ wọ́n á tún máa sanwó fún ẹ wọ́n á máa sanwó fún ẹ bó bá tẹ̀ wá jẹ́ pé bóyá kíní yẹn ló máa pàpàpà yàn o kò ní di pé nítorí pé àìrówó look after ẹ ló pa ẹ kò ní títorí pé àìrí proper medical eh, attention ló pààyàn o ò lè nírú yẹn láyé kó fowó ẹ wo ara ẹ. E nínú ìlú yìí kódà kó má ṣiṣẹ́ kó má ní pension tó bá ṣàtì ní kódà kó má níwèé tó bá bọ́ sílùú yìí bóyá o wá ní crisis wọ́n wá gbé ẹ dé hospital ló wá jẹ́ irú àwọn disease bíi àbí kidney bíi kíní kọkìnì kan yẹn o kò wá as visitor wọ́n wá gbé ẹ lọ wọ́n wá gbé ẹ lọ sí hospital ó wá rí pé èèyàn ní crisis wọ́n gbé lọ sí hospital tó bá wà lọ hospital yẹn kó wá máa sunkún pé ah I don't want to go back. Look at the kind of treatment you are giving me. I don't have such facility back home. Wọ́n á fún ẹ níwèé lórí ẹ̀, wàá gbàwé. Wọ́n á look after ẹ on medical ground, wàá gba ìwé. Ìlú yìí, èèyàn jọ wọ́n lójú, wọ́n ní àánú. Wọ́n ní àánú. Wọ́n ní àá. Ah, God bless the king and God continue to rest the queen's soul. Wọ́n ní àánú nínú ìlú yìí wọ́n ní àánú God save the queen wọ́n ní àánú pé o wọlé o sick gbàgbé bó ṣe ṣẹlẹ̀ tó bá pé o ní crisis ambulance ló máa wá gbé ẹ o kì í ṣe pé bóyá eh, kì í ṣe pé bóyá kì í ṣe pé bóyá torí eh, pé eh, ẹ ò mọ̀yàn ó wá fọ́lídé ambulance ló máa wá gbé ẹ as a visitor tó ò níwèé tó bá wá dé hospital náà wá rí i pé ah, going back is dangerous ó lè mẹ́mí ẹ lọ tó wá ń sunkún pé ò ní facility ibẹ̀ yẹn hospital yẹn náà máa ti fún ẹ ní social worker hospital yẹn ló máa ti fún ẹ ní social worker hospital yẹn ni social worker ẹ ti máa bẹ̀rẹ̀ sí ní fight fún ẹ tó o bá ṣọ́ra láti hospital yẹn ló máa ti gbé ẹ lọ sí ilé tó máa máa gbé wọ́n lè kọ́kọ́ wá temporary accommodation níbi tí mo wà ṣe bí temporary accommodation ni nígbà tí lèmi jó àwọn tó ń ṣe pé kí ni wọ́n mú wa lọ sí kíní àwọn náà wọ́n fún mi lówó wọ́n dẹ̀ ń fún mi lóúnjẹ wọn ò dẹ̀ bí wọn re kọ́ má ṣe ọmọ ìjọba lèmi mò ń ṣiṣẹ́ ṣùgbọ́n iṣẹ́ ìjọba ni mò ń ṣe ífù kí má jọmọ ìjọba gan wọn bí wọn dá kọ́ má ṣe. tó bá sick nílùú yìí wàá sì lọ sí hospital tó bá jẹ́ emergency tó bá wá níwèé tó bá wá sunkún pé ah i don't want to die i can't go back home please help me wọ́n máa wá social worker fún ẹ lọ hospital yẹn láti hospital yẹn tó bá béèrè lọ́wọ́ ẹ pé ń bo lo dé sí tó bá ní hòtẹ́ẹ̀lì ló dé sí tó wá rí i pé hòtẹ́ẹ̀lì yẹn kò lè wà convenient torí àìsàn tó ń ṣe ẹ́ wọ́n bá ní káwọn èèyàn máa bá ẹ wàláì hospital yẹn náà máa ti kọ́ gbé ẹ lọ síbi tó máa wà wọ́n wá yan social worker home treatment team wọ́n lè wá máa treat ẹ mọ́ bẹ̀ nínú ilé títí ara ẹ máa fi yá tára ẹ bá wá yá tán tó bá yarí pé ò lọ wọn ní gbé ẹ lọ wọ́n ṣe máa retain ẹ tán máa fún ẹ níwèé náà màmá wa wọ́n dẹ̀ fight fún ẹ. èèyàn kan wá dé wá sọ fún yín pé ilé làbọ̀ sí mi oko àbẹ́ ìyá wèrè ni ẹ má máa po ẹ má máa pàtàn yẹn ẹ má máa pa òwe yẹn lójú tèmi àwọn tí wọn ò ráàánú gbà nílùú yìí ni kẹ́ máa sọ fún àwa kan ràánú gbà ẹ má máa pàtàn yẹn lójú mi ẹ ilé làbọ̀ sí mi oko ilé ìwò làbọ̀ sí mi oko ẹ rí iná bó ṣe tẹ́jú ni ẹ rí iná nílé ayé mi nígbà tí mo délé ni mo gbọ́ aláwọ̀ agbára làwọn níbi tí mo sùn mí gbọ́rí ń bí mi gbọ́rí níbí báyìí wọ́n dẹ̀ ní mọ́ṣáláṣí ń bí àwọn nǹkan tẹ́ ẹ̀ lè fi lọ tẹ́ ẹ̀ lè fi lọ́ra yín àwọn yorùbá dẹ̀ ń kírun ní mọ́ṣáláṣí ń bí o àwọn yorùbá jẹ́ imam ní mọ́ṣáláṣí ń bí o bẹ̀ wọ́n mọ̀ pé àwọn ò gbúdọ̀ fi tiwọn dítẹ̀ lòmíì lọ́wọ́ ẹ̀ẹ́dẹ̀ wà nílé ẹ̀ẹ́dẹ̀ gbé mic àwọn yorùbá ní church ń bí o bẹ̀ tó kò síbẹ̀ ṣe lè ṣe ẹ̀sìn yín tó wọn onílé kejì ò gbúdọ̀ gbọ́ wọn ò gbúdọ̀ gbọ́ ń ta ẹ̀ẹ́dẹ̀ mọ̀ ẹ̀ẹ́dẹ̀ lọ sílé torí pé ti fi pé ẹranko làwọn èèyàn ẹ̀ẹ́dẹ̀ máa pariwo nǹkan tẹ́ ẹ̀ lè ṣe labroad ẹ̀yin dẹ̀ máa ṣe aláwọn pastors kan relocate wọn ò lè dúró síbí báwo náà ṣe fẹ́ dúró hmm. tọ́ọ̀nì ṣàlàyé wọn ò lè dúró síbí wọn láti relocate torí pé tó wọn bá dúró síbí wọn á ṣàlàyé wọn ò lè dúró síbí ìjọ wo lẹ ti rí àwọn èèyàn kan wà ní patí kan máa náwó ṣùṣàfùṣà kan máa ṣe màkàmàkà wọ́n máa tẹ̀lé ẹ wọ́n máa investigate even gan gbogbo àwọn tẹ́ ẹ̀ rìn yẹn ó níye tó gbúdọ̀ wà lákàǹtì wọn tówó bá ti ṣe pé kinní jù lákàǹtì ẹ wọ́n máa close àkáǹtì yẹn ni kẹwàá gbọ́ Satanda o oh, lè save ju i think two thousand pounds a day or one thousand pounds i can't i can't i can't remember o oh, lè save more than bóyá one thousand or two thousand pounds lójúmọ́ kò sí bí owó yẹn ṣe lè pọ̀ tó nínú ilé ẹ̀ wàá máa san díẹ̀díẹ̀ sákàǹtì yẹn ni system tó ń wọ́ọ̀kì bẹ́ẹ̀ yẹn ẹ wá ń sọ fún mi pé ilé làbọ̀ sí mi oko mo rí system tó ń work bẹ́ẹ̀ yẹn ń sọ fún mi pé ilé làbọ̀ sí mi oko mo bá jẹ́ for medical reason ẹ eh? if for medical reasons tó bá sì jọmọdé jápa kó kíwọ náà ní mark kó wá rẹ́gísítà ara ẹ̀ sínú inú ìlú yìí o lè wá rẹ́gísítà ara ẹ̀ tó kò gbàwé yẹn kó wá padà lọ máa gbélé but even if for medical reason àti ọjọ́ ogbó japa àwọn màmá bàbá tẹ̀rí yẹn wọ́n máa ń lọlé nínú òtútù ni wọ́n á tún padà wá kò sí special anything for NHS you work wàá work sínú NHS hospital wọ́n á attend sí ẹ bó ṣe máa attend sí everybody kò sí nǹkan tó ń jẹ́ ẹ̀kíní eh, kan NHS nínú ìlú ìgan tó bá tún wá fẹ́ ṣe private bóyá o ò lè dúró Santander o ò lè dúró fún NHS o wá fẹ́ ṣe private àwọn private á tún make nǹkan rọrùn fún ẹ wọ́n á tún fún ẹ ní payment plan tí ò ní ní ẹ lára wọ́n á fún ẹ ní payment plan o fẹ́ operate o fẹ́ ṣe wọ́n á fún ẹ tówó yẹn bá rí pé ó pọ̀ jù tí wọ́n expect kó wọ́n mọ̀ pé wọ́n expect àfi tó bá jólè kó da owó yẹn tó bá da owó yẹn lẹ̀ lójú kọ̀ọ̀kan wọ́n lè investigate ẹ̀ wọ́n wá fún ẹ ní payment plan wọ́n lè ní kó máa san fifty fifty pound lóṣù wọ́n ti ṣe operation yẹn fún ẹ o wọ́n ti wọ́n ti look after ẹ o wọ́n o ti bọ́ kúrò nínú wàhálà yẹn o wàá wá máa sanwó yẹn díẹ̀ díẹ̀ díẹ̀ lóṣù ẹ̀ẹ̀mẹyẹ tí ìjọba ń fún student ni láti kàwé ẹ̀ẹ̀mẹyẹ ẹ̀ ni àìmọye àwọn tó pé owó yẹn tó gbà náà lọ fi kọ́lé ẹ̀ẹ̀mẹyẹ ẹ̀ ni ò bá fẹ́ ṣe course bí mo ṣe wà yìí sì ń bá tún múra lọ padà sí school wọ́n tún máa tún fún mi lówó ẹ wá ní ilé sá ṣówèrè ni yín ni ẹ ṣí èrè ni ẹ̀yin tẹ́ máa ń sọ pé ilé làbọ̀ sí mi ò kò ṣe é máa ń ronú ṣá níbo nílé ẹ ya wèrè ẹ má máa powó yẹn lójú tèmi èèyàn kò bá kọ́ ilé sáàrin òfurufú mi ò rí ẹ fèmí lẹ̀ torí ó lè jẹ́ pé nǹkan tèmi ní lọ́wọ́ onítọ̀ wọ́n lè má ní lọ́wọ́ kó dẹ̀ jẹ́ wípé wọ́n wò pé hmm, kò sí bá àwọn táìmù ti lọ àwọn ò lè dúró gbà ọ anything fèmí lẹ̀ bẹ́mi ṣe wà ẹ́ mo gbádùn ẹ̀ mo gbádùn ẹ̀ bàjẹ́ ṣé irú mánéjà mi ní wọ́ọ̀dù tí mo ti ń ṣiṣẹ́ ló máa ní ilé làbọ̀ sí ní oko máa kángárà máa lọ máa gbélé odidi ward manager àbí ward matron àbí eh, consultant láni ilé làbọ̀ sí mi oko fẹ́ máa kẹ́rù òun lọ lọ́lé tó bá tiẹ̀ jẹ́ pé ilé làbọ̀ sí mi oko bóyá tó bá wá láti bí bí àbí South Africa tó wá láti bí àbí àwọn ìlú mi láni ilé làbọ̀ sí mi oko ẹ̀ máa sàn yẹn fèmí. hello. hello ma. yes. ẹ dáhùn ma. kí lẹ fẹ́. mo gbádùn ẹ ṣé jàre ẹ ṣé jàre. nàìjíríà ni mo wà tí mo ti ń ṣe. ẹ ṣé gan ilé làbọ̀ sí mi oko ó jẹ́ ìyá lọ gbó tó bá ní nǹkan tó lè ta ń gbàǹjo tó dẹ̀ wá sí ọ̀pọ̀ máa gba kinní kó wá rẹ́gísítà ara ẹ̀ torí ọjọ́ ogbó ó mọ ó mọ gbà tí kinní máa ṣẹlẹ̀ sí ẹ ìyá sì kàn á máa tọrọ nídìí kíní kinní kan àìmọye èèyàn tó ẹ̀mí ẹ̀ ti bọ́ tó yẹ pé mẹ́díkà kò sówó kò sówó ni àwọn medical situation kan wà nílùú yìí o dandan ni wọn máa look after ẹ dandan bí n bá wúkọ́ pẹ̀kẹ́ ẹ̀ ní. ọmọ mi sẹ́ndì ó pè mí láàárọ̀ àná láti school ó wá ní tenant tán jọ ń gbé torí hostel ló wà pé ó sọ báyìí báyìí báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ tí mo ṣe mail sí àwọn àwọn tó ní kíní torí hostel tó máa ń wà yẹn bíi bíi organization kan ló máa ní tí mo ṣe mail sí wọn báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ náà dá mi lóhùn lẹ́sẹ̀kẹsẹ̀ tí mo ní lẹ́sẹ̀kẹsẹ̀ tí ò ẹ́ pé à kí n má bínú àwọn tí ń ṣe nǹkan sí by monday àwọn á fún mi ní fìbà bàbàbà lẹ́sẹ̀kẹsẹ̀ ni era ò gbúdọ̀ rìn bó ṣe wà yẹn èèrà kò gbúdọ̀ rìn lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n máa dá mi lóhùn wàá wọ yàrá ọmọ yunifásitì á bẹ́ta yàrá ẹlòmíì tó lóun kọ́ ilé ńlá alẹ́ ẹ̀rọwó kọ́lé gbàlódé ẹ lọ kọ́lé gbàlódé sórí ọmọ yín ẹ fi owó tọ́ ọmọ yín kó lè bá gbà mu. èmi odidile mo lù ú gbàǹjo ni àwọn tó bá mọ̀ mi tó wá ní mo parọ́ ẹja mi mo lù ú ní gbàǹjo màmá mi ní àwọn ti burú jù ká ní mo mọ̀ kíní kan ká ní pé ó sì wà ń bẹ̀ ń sìn àìmọye maintenance mi tí mi bá ti ṣe lórí ẹ̀ n bá fẹ́ kọ́ mẹ́wàá ń sìn ṣe n bá fẹ́ tí n bá tẹ̀ n bá tẹ̀ fẹ́ kẹ́yọ̀ kan àràbà nísìn àní tó ku àwọn nǹkan mi tó kù kan mo fẹ́ tà mi ò ní interest. mi ò ní interest òní Tóyìn Ọláìdé òun lẹ ń tọrọ bárà lórí show mi nísìn ẹ tún tọrọ bára mo lù ń gbàǹjo ni tó bá ní nǹkan tó lè lù ń gbàǹjo tó o sì kéré tápá ẹ sì ṣiṣẹ́ ẹni tó bá ti wá sọ fún ẹ pé ilé làbọ̀ sí mi oko má dáhùn gbèsè pé especially tó bá wà ní àyìn especially tó bá wà ní àyìn àwọn onílù tẹ́ ń rí tí wọ́n ń sá lẹ́yìn àwọn eléré tó ń bá fẹ́ gba onígọ̀ǹgọ̀ kan kó wá bá mi ṣe section hundred and fifty pound ni mò ń san hundred and fifty pound onígangan hundred and fifty pound ni mo ń san àwọn production tẹ́ ẹ̀ ń rí tí mo ṣe nílùú yìí ó kéré jù màá san six hundred pound onígan ẹ wá ní kọ́másá lẹ́yìn rere onígangan with abeg ní ẹjọ́ ẹ̀gbọ́n mi ẹjọ́ ẹ má bínú mò ń bọ̀ máa pe èèyàn kan sí onígangan kan náà àwọn onígangan ni with abeg ní ẹjọ́ ẹ̀gbọ́n mi ẹ má bínú ẹjọ́ ẹ ṣàánú mi tó ti ẹjọ́ mọ̀ ìlú mi bíi brother with abeg ni pé ó jẹ́ mi hmm. ó jẹ́ mi mo máa bẹ̀ wọ́n ni hundred and fifty pound ní gọ̀ǹgàn kan èèyàn kan wá dé ani ẹ ló bọ̀dá mi. ok èèyàn kan wá dé á wá ní ẹ ẹ ẹ ò mọ nǹkan tó máa ṣe ẹ ò mọ nǹkan tó máa ṣe ẹ ẹ ń bọ̀. Hmm, wọ́n ṣe sálẹ́yìn eléré wọ́n ṣe ní sálẹ́yìn eléré hundred and fifty pound ni ní onígàngàn kan with abeg. àwọn àwọn oníkíní àwọn àwọn ṣe àtọ́ máa kó lọ tọ́ máa fún wọ́n máa pé kinní kan ibi báyìí wọ́n ń ṣiṣẹ́ per hour náà máa ń ṣáàjì ń bì àwọn ọmọ tó wà ní yunifásitì yẹn wọ́n ń ṣiṣẹ́ àwọn ọmọ tó wà ní yunifásitì wọ́n ń ṣiṣẹ́. wọ́n ń ṣiṣẹ́ wọ́n ní holiday job ẹ fẹ́ try nǹkan tí ọmọ mi rà fún mi níjọ́ birthday ni láì gbé student ni ó sì wà school o eléyìí wọ́n lélẹ̀ ó ní lady kan ló ń ṣe ara wọn get ara wọn present ẹ̀ tó rà fún mi níjọ birthday mi ara àwọn gift tó rà fún mi níjọ birthday ọmọ mi tó jóbìnrin èyí tó jọkùnrin ó ra Dr. Martins fún mi ẹ lọ bèrè iye tó ń ta Dr. Martins hello. ṣe wà mo máa wà live bàbá mi mo wà live o mo ń ṣe live program lọ́wọ́. oh oh oh okay okay màmá yín sọ̀rọ̀ lẹ́tà. all right mo send the article kan sí ẹni eh, all right. okay ṣó ti yé yín student ló rà honestly because wọ́n á ṣe holiday job ìjọba tún fún wọn ní wọ́n á fún wọn ní grant wọ́n á fún wọn ní loan lónìí ẹ̀ ń gbà wọn bá ṣiṣẹ́ wọn máa yọ kúrò nínú owó wọn bóyá wọ́n yọ ní twenty twenty pound àbí thirty thirty pound bó ṣe máa máa yọ nìyẹn èèyàn kan wá meanwhile ẹ̀yin mẹ̀kúnnù tó ń sọ fún pé ẹ kò dáa ẹ ń struggle ni ẹlòmíì ò rówó school kan kò jẹ́ kó ṣe tán ní school ẹ lọ struggle kẹ ẹ jápa kẹ ẹ kọ́ lọ́n kó ràn yín lọ́wọ́ kẹ ẹ níwèé kẹ ẹ wá lọ fi ọ kẹ ẹ wá ṣiṣẹ́ láti tọ́ àwọn ọmọ yín kan bá gbà mu mentality tẹ́ ẹ ti ní nílùú yẹn ni pé tẹ́ ẹ bá kọ́lé ẹ fẹ́ kọ́lé ẹ fẹ́ kọ́lé ẹ fẹ́ ralẹ̀ káwọn èèyàn lè sọ wípé yes ẹ̀yin náà bá wọn kó ọ̀rọ̀ jọ òfútù fẹ́tẹ̀ ilé tẹ́ kọ́ ẹ̀ lówó àti kọ́lé ìgbàlódé àwọn tó lówó àti kọ́lé ìgbàlódé tó yẹ kó máa kọ́lé àwọn ni ẹrí tó ń kọ́lé aláfìíka ṣí ẹ̀ lówó ilé ìgbàlódé ọ̀pọ̀lọpọ̀ yìí ẹ̀ wá kọ́lé ẹ̀ kọ́sẹ̀tẹ̀ lórí ilé ẹ̀ nítọ́mọ Awa máa jẹ́ generation of Oshi, but tó o bá tọmọ ilé tó o kọ́ yẹn gan kò sílé tí mo kọ́ sí tọmọ mi lè gbé bẹ́ẹ̀ mo mo ti lówó tí mo fẹ́ ọmọ mi báwo lè fẹ́ gbé bẹ́ẹ̀ àwọn ọmọ tó ti ń sọ àwọn nǹkan tó tiẹ̀ tọ́tẹ̀ ń sọ lẹ́nu gan kọ́lọ́n kó ṣàánú mi ni àbí káwọn gan tún rà fún mi. èmi dẹ̀kẹ̀rẹ́ mi ò fẹ́ láìfù fẹ́fẹ́ rí tìyẹn a ní kí n wọ góòdù tó da sọ́rùn ìfaṣọ tó da sára tó bá rí mi níta kó o mọ̀ kán má fajé tọ́ ẹ kó o mọ̀ pé mm, mm, mm, ní gbogbo nǹkan àwọn nǹkan tí àwọn èèyàn ń pè ọ̀rọ̀ yẹn kò jọ́rọ̀ lójú tèmi ní bá dẹ̀ wá fẹ́ nílé ìbí báyìí ni ìbí ni tó bá wù mí láti ní ìbí yìí ni ìbí yìí ni ilé mi mo wà yìí ìbí yìí ni torí pé kò sí nǹkan tó lè rà nílùú yìí tọ́lọ́run bá bless ẹ kò sílé tó lè rà nílùú yìí ó máa appreciate ni ó ní area tílé ti ń appreciate níbi tẹ́ wà bọ̀ níbí báyìí anywhere tó bá wà ilé máa always appreciate ni ẹ jẹ́ kí n máa lọ mú ṣe ń padà bọ̀ lọ́sàn-án wá ṣe show mi gangan